الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه ارسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته وسلك سبيله إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله يقول عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله هو لا تدول ابن رجب رحمه الله عليه ان التوكل صدق اعتماد القلب على الله عز وجل في استجلاب المصالح ودفع المضار من امور الدنيا والاخره وكله الامور كلها اليه وتحقيق الايمان بانه لا يعطي ولا يمنع ولا يضر ولا ينفع سواه الامام ابن رجب onígbígbẹ́kẹ̀lé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ní kí ọkàn kọba ọlọ́run ọba dúró lódodo nípa pípé àǹfààní àti títí aburú dànù nínú àwọn ọ̀rọ̀ ilé ayé àti tàlùkìyàmù káfi gbogbo ọ̀rọ̀ wa káfi tì sọ́dọ̀ rẹ̀ kásì jẹ́ni tó rí ìgbàgbọ́ òdodo lẹ́ni tó rí fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kí ìgbàgbọ́ yìí kọ́ra ìfẹsẹ̀rin lẹ̀ lára wa nípa wípé ẹnìkan kì í súnyà yàtọ̀ sọ́lọ̀ ẹnìkan ò sì lè dínà máyà yàtọ̀ sọ́lọ̀ ẹnìkan ò lè níní lára yàtọ̀ sọ́lọ̀ ẹnìkan ò sì lè dá sí ní láǹfààní yàtọ̀ sọ́lọ̀ eléyìí ni wọ́n ń pè ní at-tawakkul 'ala Ọlọ́run bíbọ Ọlọ́run ọba dúró al-Imam al-Jurjani rahimahullah oní at-tawakkulu huwa ath-thiqatu bima 'inda Allah wal-ya'su mimma fi aydi an-nas wọ́n ní tí wọ́n ń pè ní at-tawakkul bíbá ọlọ́run ọba wa dúró òun náà ní kí ọkàn èèyàn balẹ̀ ṣe ń ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba wa kí èèyàn sì sọ̀rọ̀ tínú kúrò níbi tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n kíkà bọ́ọ̀lù wọn bá dúró àyè tó ga ni a kì í rírú wàyí àti lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bọ́ọ̀lù wọn bá wa ti ṣe sọ yìí pé wa 'ala Allahi fatawakkalu in Allah ẹlẹ́dàá yín oníkẹ́ o tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo fatawakkulu idhan 'alamatun min 'alamatil iman gbígbẹ́kẹ̀ lọ́lọ́n ajẹ́pàmì kan ni nínú àmì kéèyàn gbọ́ lọ́wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ ni tẹ́nìkan bá ní mo lágbẹ́kẹ̀lé mo lágbẹ́kẹ̀lé tí o bá jẹ́ Allah ló bá gbẹ́kẹ̀lé ńṣe ládàá ọlọ́run kó o lágbẹ́kẹ̀lé torí ọlọ́run bá ní wa ala Allahi falyatawakkalil mutawakkilun Allah ní kí àwọn alágbẹ́kẹ̀lé ó gbẹ́kẹ̀lé kì ṣe nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah ipò tó ga tó tawakkul kò fẹ́ sí nítorí pé ẹnikẹ́ni tó bá jẹ́ni tó gbẹ́kẹ̀ lọ́lọ́run ọlọ́run ọba wa yóò nífẹ̀ẹ́ rẹ̀ oníkálukú ló sì ń fẹ́ kápọ́ ọlọ́run ọba nífẹ̀ẹ́ òun torí pé ọlọ́run ọba sọ pé inna Allaha yuhibbul mutawakkilin ọlọ́run ọba wa ó nífẹ̀ẹ́ sí àwọn olùgbẹ́kẹ̀lé a sì ti mọ̀ yín pé tí ọlọ́run ọba bá nífẹ̀ẹ́ yàn èèyàn kú oríire ni wọ́n máa kí o torí pé al-mahbub la yu'adhab ẹnikẹ́ni tá a nífẹ̀ẹ́ ìyà kìí jẹ wọ́n wala yub'ad wọ́n yìí sì jẹ́ni tá a gbé jìnnà sọ́dọ̀ ẹni wala yuhjab wọ́n yìí tiẹ̀ dín wọn sẹ́yìn gàgà gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ yìí pé alaysa Allahu bikafin 'abdahu ǹjẹ́ ọlọ́wọ́n bá wa ti tóbi kọ́ wa tó fún ẹrú rẹ̀ bí bẹ́ẹ̀ lẹ́ dájúdájú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tó fún ẹrú rẹ̀ ẹni tó bá wá ń wá ike kí ọlọ́run ọba ó tóun òun lọ̀rọ̀ rẹ̀ yóò da òun làlámẹ̀rí ilé ayé rẹ̀ yóò máa lọ bó ti ṣe yẹ ṣùgbọ́n ẹni yòówù ti máa ń wá pẹ́kẹ́ lómii tó yàtọ̀ sí Allah kó tóun ó pé eléyìí báyìí òun lẹni tá a dàdára rẹ̀ òun náà lẹni tó sì pọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ́ torí pọ́lọ̀ ti sọ pé alaysa Allahu bikaafin abdah ìgbà tí wọ́n bá ti wá sọ pọ́lọ̀ wọn bá kò tó ọ́ ajá ike ìwà ló ṣe ra rẹ o sì rẹ́ nìkan ṣe bí ìbá sórí ara rẹ ọ nínú ẹgbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa alihi wa أريت الأمم في الموسم فرأيت أمتي قد ملأوا السهل والجبل فأعجبني كثرتهم وهيئتهم فقيل لي أرضيت قلت نعم ومع هؤلاء سبعون ألفا يدخلون الجنة بغير حساب قيل ومن هم يا رسول الله قال الذين لا يكتوون ولا يتطيرون ولا يسترقون وعلى ربهم يتوكلون فقام عكاشا وقال يا رسول الله ادعو الله أن يجعلني منهم وقال فقال صلى الله عليه وآله وسلم اللهم اجعله منهم فقام آخر فقال يا رسول الله ادعوا الله أن يجعلني منهم فقال صلى الله عليه وآله وسلم سبقك بها عكاشة هذا الحديث رواه ابن منيع بإسناد حسن وقد اتفق عليه الشيخان من حديث ابن عباس رضي الله عنهما ننتن تكسي bí ipò àwọn ẹni tó gbẹ́kẹ̀ lọ́lọ́run bá ti ṣe ga tó lọ́dọ̀ ọlọ́run òun náà ni ẹ̀rí tó tọ́ka sí pé ẹnikẹ́ni tó bá fi lè gbẹ́kẹ̀ lọ́lọ́run ọba lódodo wọ́n wùwà àlùjànnà láì ṣe ìṣirò wọ́n sì wà àlùjànnà láì kọ́kọ́ jìyà. nínú ẹgbàá wọ́rọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu ọlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam oní wọn ṣe àwọn àjọ kọ̀ọ̀kan wọn ṣe àfihàn wọn fóun o òun á rí ìjọ òun òun rí àwọn ọmọlẹ́yìn òun tó ṣe pé wọ́n pọ̀ débi pé bẹ́ẹ̀ ti ṣe kún orí ilẹ̀ pẹ́rẹsẹ náà ni wọ́n tún gba gbogbo orí òkè wọ́n gba gbogbo orí òkè kan kò síbi kan tí wọn ò sí wọ́n kúnlẹ̀ wọ́n kórè àwọn àpáta eléyìí wá dùn mọ́ mi pípọ̀ wọn dùn mọ́ mi àwòrán bí mo ti ṣe rí wọn wù mí jọjọ wọn wá ń bi mí léèrè yìí pé sọ yọnu sí bí ìjọ rẹ ti ṣe pọ̀ yìí mo wá dáhùn ike bẹ́ẹ̀ ni mo yọnu sí bẹ́ẹ̀ ni nínú wa a rí èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí ó wọ àlùjànnà láì ṣèṣirò wọn á bi anabi sallallahu alayhi wa sallam léèrè páwọn ata làwọn ẹni náà ó láwọn làwọn ẹni tó so pé wọn kì í fìrín mára wọn lára páwọn fẹ́ fi ṣe ìwòsàn wọn kì í sì gba nǹkan asán lásán gbọ́ wọn yìí sì sẹni tí máa tọrọ pé kẹ́nìkan kó ṣe rúkúyà fáwọn àti pé pàápàá gan olúwa ẹlẹ́dàá wọn ò ní wọn gbẹ́kẹ̀lé gbogbo tí wọ́n ní kí wọn kì í ṣe yẹn bẹ̀rẹ̀ látọ̀rí fífìrín mára gbígba àwọn asán lásán gbọ́ ìmọ̀ tọrọ pípẹ́ nìkan kó serúkúyà fáwọn àìgbá gbogbo àwọn nǹkan wọ̀nyí gbọ́ nǹkan méjì kọ́ ló bí o bí ẹ bá sódòkò tawakkuli ala Allah ìgbẹ́kẹ̀lọ́lọ́ ní pàápàá gbígbẹ́kẹ̀lọ́lọ́ ọ̀kan nínú àwọn sàhábà ó rí i pé gbogbo tí wọ́n láwọn èèyàn yìí ń ṣe lòun náà ń ṣe ẹbí mi náà bẹ lọ́hùn kí n jọ́kan nínú wọn sàhábì yìí ń jẹ́ Ukasha anabi sallallahu alayhi wa sallam ó sọ pé allahumma ja'alhu minhum ọlọ́run ṣe lọ́kan nínú wọn nínú rìwáyà mi anabi sallallahu alaihi wasallam ń dá lóhùn pé ọ̀kan nínú wọn ni wọ́n ṣùgbọ́n bí wọ́n fi hàn pàdùn àlà anabi ṣe kọ́tàkùrà wọn ó ṣàdúrà lórí ntọ́mọ̀ pé bẹ́ẹ̀ náà lórí àbí tá a lórí pé ń ṣàdúrà náà rí anabi ni sallallahu alaihi wasallam àdúrà rẹ̀ ó sì gbà náà ni. arákùnrin mi náà tó dìde ó ní ojúṣe ọlọ́run lèmi náà bẹ́ lọ́run ó ṣe mí lọ́kan nínú wọn anabi sallallahu alayhi wa sallam ó ní sabaqaka biha Ukasha Ukasha ti gbà mọ́ lọ yẹn kí kò sáyè kò sáyè láti sílẹ̀kùn kíkálukú ọmọ àtọrọ eléyìí ọ̀tọ́ka sí wípé o ò ní wà lìjọ́nà ṣùgbọ́n ní báyìí kò sáyè kẹ́nìkan tó tọrọ mọ́ ìgbà tá a ti pé ká lọ́lọ́ ohun tó ga ni ipò tó sì wà kìí ṣe ipò tó kéré ǹjẹ́ kí làwọn nǹkan tá a lè ṣe àbí àwọn àyẹ̀wò àtàyẹ̀wò àtàyẹ̀wò láti fẹ́ pé kéèyàn máa lo ìgbẹ́kẹ̀ lọ́lọ́n rántí wípé gbígbẹ́kẹ̀ lọ́lọ́n kọ́tà kókó gbìyànjú o ẹni tó gbẹ́kẹ̀ lọ́lọ́n pọ́lọ́wọ́n bá ní òye òun eléyìí ò ní kọ́ mẹ́jẹun o ẹni tó sì gbẹ́kẹ̀ lọ́lọ́n pọ́lọ́wọ́n bá ní òfin lọ́mọ kò ní kọ́ mọ́ sẹ́yà o kò sì ní kọ́ mọ́ báyàwó ló pọ̀ ẹni tó gbẹ́kẹ̀ lọ́lọ́ pọ́lọ́ wọn bá ní ọ̀wọ́ àṣẹ fóun eléyìí ò ní kọ́ mọ́ gbèrú ẹ̀rí rẹ kọ́ mọ́ kiri ká lójúlé lójúlé láwọn àyè ibi tó ti rò pé o ti lè rí sẹ́ ẹni tó sì gbẹ́kẹ̀ lọ́lọ́ pọ́lọ́ wọn bá ní ọ̀wọ́ nsàn eléyìí ò ní kọ́ mọ́ lóògùn sáárẹ̀ tí ń ṣe o kó o jẹ́ yọ ìgbẹ́kẹ̀ lọ́lọ́ kò ní ká má ṣe ń àti ń yẹ wàá ṣe ìtọ́tọ́ àti ìtọ́ yẹ wàá wá fi yòókù lẹ̀ sọ́lọ̀ ṣùgbọ́n iyyaka thumma iyyaka an taj'ala ma laysa bi sababin sababa ṣùgbọ́n sọ́ra o láti ṣe tí èsè sábàbí ní sábàbí o èyí tí ọ̀tọ́ má lò èyí tí ọ̀yẹ má fi lọ ti ń ṣe ọ́ kọ́ ọ wá jẹ́ oògùn ló ń ṣe ẹbọ ló ń ṣe òòṣà ló ń bọ lẹ́yìn rẹ̀ wá lọ gbẹ́kẹ̀ lọ́lọ́ọ̀ agbẹ́kẹ̀lé òfo ńlẹlẹ yẹn òfo tù fẹ tẹ tí o rìsọọtì sí kankan ńlẹlẹ yẹn o alimam alfairuz abadi rahmatulahi alayhi wọn kójọ fún wa nínú ọ̀kan nínú àwọn àtúrà wọn àwọn àyè tó pàtàkì mùsùlùmí kó ti lo agbẹ́kẹ̀lé àyè tó yẹ. ká ti mú àgbẹ́kẹ̀lé tá a ní nínú ọlọ́wọ́n ọba wa ká mú wa ìwọ náà tẹ́wọ́ gbà torí pé yóò sì ọ́ láǹfààní yóò sì máa jẹ́ ọ̀nà àbáyọ fún wa nínú gbogbo ìṣòro ọ̀pákùtẹ̀lẹ̀ eléyìí tó ṣe pé yóò wúlò fún wa nígbà tá a bá rẹ́ nìkan má alákọ̀ọ́kọ́ nínú àwọn àyè tó ti yẹ ká máa lo àgbẹ́kẹ̀lé. tó ti yẹ ká bọ́ọ̀lù wọn bá dúró òun náà ni inda talabi nasri wal fathi wal faraj ní gbogbo ìgbà tá à ń bá ń wá arànṣẹ́ lọ́dọ̀ ọlọ́run tá à ń wá arànṣẹ́ lọ́dọ̀ rẹ̀ tá à wá ìṣẹ́gun tá à wá ìṣípayá ẹnikẹ́ni ò lè mú wa ṣẹ́gun ẹnikẹ́ni ò lè ràn wá ṣe kò sì sẹ́ni tó lè ṣe ìṣípayá fún wa tí ì bá sọ ọlọ́run ajẹ́kítà bá ti mà bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká gbẹ́kẹ̀ lọ́lọ́ nígbà tó ń bá ń wá àrànṣe ọ̀n wá kọ́lọ̀ ọ̀ràn ọ̀ṣe ọ̀n wá kọ́lọ̀ ó sì payá fún ọ kó kó nínú ìbànújẹ́ bá ọlọ́run ọba dúró eléyìí ni ó jẹ́ kó o rí àrànṣe ó ní ó sì jẹ́ kí ìsìpayọ́ jẹ́ tiẹ̀ ọlọ́run ọba ni iyansurukumullahu fala ghaliba lakum wa in yakhdhulkum faman dhalladhi yansurukum min ba'dihi wa 'ala Allahi falyatawakkalil mu'minun dàtí ọlọ́run bá bá rìn yín ṣe kò sẹ́ni tó lè borí yín tọ́lọ́run bá bá wá dá yín dára yín tọ́ba pa yín tì tálẹ̀ ní ọlọ́run tó lè ràn yín ṣe tálẹ̀ ní náà tá ọlọ́run tó lè ràn wá ṣe àti pé tọ́ba rí bẹ́ẹ̀ àjẹkẹtẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo òun nìkan ni kẹ́ gbẹ́kẹ̀lé o òun ni kẹ́ bá dúró toró nìkan ló lè ràn yín ṣe gbogbo wa là ń wá rìn ṣe gbogbo wa là ń fẹ́ kí ọlọ́run ọba kó so ìṣípayá fún wa ṣùgbọ́n kì í ṣe gbogbo wa là ń wá eléyìí lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀pọ̀ nínú wa tó ṣe pé ibi tí wọ́n ń wá gbà àwọn àyè tí ọ̀dà ni wọ́n máa wá rìn ṣe lọ́dọ̀ ẹni tí ò lè rán ara rẹ̀ ṣe à ń bọ̀sibọ́sí pé ọ̀ràn ẹlòmíì ṣe wọ́n á máa wá ìṣípayá lọ́dọ̀ ẹni tọ́rọ̀ ọtí ẹ̀gán ti dojúrú wọ́n á fi ọlọ́run ọba tó lè ran ni sílẹ̀ wọ́n á fi ọlọ́run ọba tó ní ìṣípayá sílẹ̀ wọ́n á máa wá wá nǹkan lọ́dọ̀ ẹni tí ò ní ìmọ̀sí gbogbo wa sì ni pé ń tà ní ńkọ́ à lè fi ń tà ní lọ́dọ̀ fi tọrọ torí ẹ̀ àrànṣe ń wá ìṣípayá tó ń wá kò síbi tó ti rí àfi ní ọ̀dọ̀ Allah ó rí pé gbogbo ògbà táwọn wa lọ síbòmíì àlékún ìṣòro àlékún dídàrú iná ló ń bá ètò ìgbésí ayé rẹ èyí ṣe tó ọ̀dájú kó padà sọ́dọ̀ Allah kó ọmọ wa ń tó ń wá lọ́dọ̀ rẹ̀ torí pé Allah ló lè ṣe <coughs> nǹkan mi ò lè ṣe o bákan náà nínú àwọn àyè tá a tún ti gbọ́dọ̀ máa lo bíbá ọlọ́run ọba ẹlẹ́dàá wa dúró òun náà ni gbogbo ìgbà tí alákọ̀yìn sí àwọn ọ̀tá àwọn ń fẹ́ ká ṣe ta wọn àwọn fi yé wọn pé kò lè ṣeé bí wọ́n fò tí wọ́n dẹ́yẹ a lè ṣe tí wọ́n ní ká ṣe ohun tí wọ́n ń pè wá lọ sídìí rẹ̀ kìí ṣe táwa lè ṣe láéláé ẹ̀yin sì ti mọ̀ pé nígbà tí wọ́n bá ti kọ̀yìn sọ́tà tó ní tọ́tà ń fẹ́ ìwọ ò lè bá fẹ́ gbogbo aburú gbogbo kà gbogbo wa kábàtẹni jẹ́ iná lọ́tọ́ máa gbìyànjú láti náwó rẹ̀ sí ọ ìwọ yìí ó sì fúyẹ́ jọjọ tó o bá lò dojúkọ wọn níwà nìkan ẹ jọ wàá kó o ṣeé ṣe. Se kọjá pé àwọn ni ọdọ níjàkadì ìgbà tó ti ní ìwọ bọ́tà ṣe má kí wọ́n máa lọ lọ́tọ̀ kí wọ́n náà máa lọ lọ́tọ̀ mọ́ wá fira rẹ̀ lẹ̀ lásán o ntó lè ṣe tọ́tà òfin ní rí ọgbẹ́ ṣe tọrọ bá dì báyìí òun náà ní kó gbẹ́kẹ̀ lọ́lọ́ òun náà ní kí ọgbẹ́kẹ̀ lọ́lọ́ wọn bá wa kọ́ ni tí ó di kágbẹ́kẹ̀ lọ́lọ́wọ́n bá mú lọ́wọ́ méjèèjì gẹ́gẹ́ bọ́lọ́n ṣe sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam oní fa'arid anhum wa tawakkal ala Allah wa kafa billahi wakila kọ́yìn sí wọn má fi wọn pé nǹkan kan má takìtì pakọ́ sí wọn wá gbẹ́kẹ̀ lọ́lọ́run kó o sì jẹ́ ní tó ṣe é pé yóò jẹ ní tí ọjẹ kí gbígbẹ́kẹ̀ lọ́lọ́run tó ń gbẹ́kẹ̀ lọ́lọ́run kó tó báyìí lọ́lọ́run sọ fọgà wa anabi sallallahu alayhi wa sallam ọwọ ayé mi lẹ́nu fún ọ ìwọ tó a máa lérí tó a máa lé ka bọ́rọ̀ bá ti pọ́ pọ̀ pẹ̀lẹ́ nìkan ọ máa sọ fún wọn pé ìwọ yìí o akọ òkúta lọ dà mọ́ wọn lọ́wọ́ wọn ò lè gbé ọ mìíràn kò sí ní tí wọ́n lè ṣe ọ́ ṣe lẹ́ni tó sì ṣe pé kò gbẹ́kẹ̀ lọ́lọ́ oògùn ló gbójúlé ìwọ sì mọ̀ pé oògùn kan máa ju oògùn kan lọ àṣàṣì kan máa ju àṣàṣì kan lọ ṣùgbọ́n kò sí nǹkan náà tó tóbi títí tó tóbi tọ́lọ̀ à ń bọ̀sibọ́sí pé ó tóbi jọ ọlọ́run ọba lọ torí ẹ̀ ní ìgbà tí ìwọ bá ti sọ pé ìwọ báwọn ọ̀tọ̀ ọlọ́run ọba ṣe má àwọn ọ̀tá ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sí ní tí ọ̀pọ̀ ọ̀pọ̀ pẹ̀lú wọn má kí kálukú ọmọ sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí ní tó lè jọ́nà àbáyọ fún ẹ àti kọ́ gbẹ́kẹ̀ lọ́lọ́ kọ́ bọ́ ọlọ́wọ́n bá dúró gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe sọ fún anabi sallallahu alayhi wa sallam kọ́ yẹ sí wọn tákìtì pakọ́ sí wọn allahu ní kọ́ bá dúró kó sì jẹ́ kó tó ọ lálágbẹ̀kẹ̀lé síbẹ̀ làwọn ebi pípọ̀ nínú wa ní sọ pé táwa kálítù pé mọ táwa kálítù mọ bọ́lúwa dúró ni wèrè ń kóka àwọn oríṣiríṣi ọ̀fọ̀ iná ní ń pa nítorí nìyẹn kò ọba dúró èèyàn wà lè rí ìyàn jẹ́ tán ọba ọba rí jẹ́ torí ẹ̀ nínú àwọn ààyè táǹtí ń bùkátà kó dún nímọ̀ òun náà ni ìgbà tí gbogbo èèyàn náà bá pa ọ náà tì wọ́n kọ̀yìn sí ọkọ àbọ̀sẹ̀ má kí ló rò pọ̀ já má á sì fojú rẹ̀ rí mọ̀ bo gbà tí gbogbo wọn bá láwọn ò ṣe tiẹ̀ má tí gbogbo wọn kọ̀yìn sí ọ bí wọ́n ṣe ń lérí ni wọ́n ń léka bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nu nínú ìgbésí ayé iṣẹ́ yòówù ò lè máa ṣe ohun yòówù ò lè mú ó lè yàn láàyò nínú ìgbésí ayé rẹ̀ wàá rí pásíkò kan wà náà ni tí gbogbo yẹn ọ̀dẹ yẹ sí ọ tí gbogbo wọn máa dìtẹ̀ mọ́ tí wọn ò ní fẹ́ rí mi rẹ láàtàn kí lèèyàn wá ṣe tọrọ bá dà báyìí àti kó tó dà báyìí ǹjẹ́ yẹn máa ṣe gbogbo gbà tọ́lọ́ máa ṣe láàyàn lọ́wọ́ aburú àwọn ẹni bíi ọ̀nà ni at-tawakkul ala bíbá ọlọ́wọ́n bá dúró ní pàápàá bíbá dúró gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ti ṣe sọ fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onífẹ intawallaw fakul hasbi allah la ilaha illahu alayhi tawakkal wa huwa rabbul arshil azim tí gbogbo wọn bá kọ̀yìn sí ọ tán ò ṣe tiẹ̀ má dáwọn olóòkọ sọ fún wọn pé hasbi allah allah ò ti tó èmi o allah ò tó mi o la ilaha illahu kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfún nìkan ṣoṣo alayhi tawakkalt òun lèmi gbẹ́kẹ̀lé ẹ̀yin náà ń dẹ̀yìn gbẹ́kẹ̀lé ẹ máa pè é kémi pé Allah tó máa gbẹ́kẹ̀lé káwá wò ta ni ó borí torí di eléyìí má jẹ́ wọ́n dún koko mọ́ kẹ́nìkan má họjú mọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí lódodo tó sì gbọ́ lọ́ngbọ́ lójú méjèèjì ẹnì kò sí tó lè halẹ̀ mọ́ tó lè dún koko mọ́ tọmọ wa saka ọmọ wa sa sókè sódò àyàfi tó bá gbé wọn náà gbẹ́kẹ̀ lọ́lọ́run ọba lódodo torí kò sí bí okùn ọ̀tá ti ṣe lè yí tó tí wọn bá gbẹ́kẹ̀ lọ́lọ́run tó lè fi àlòkù ọbẹ gé dànù torí wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh tó bá bọ́ lọ́wọ́ dúró ọlọ́wọ́ bá ti tó kí ló ń ṣe wá kí ló ń ṣe wá tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa. bó ti ṣe ló ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà ló tún jọ́sẹ̀ bọ̀ ìdí ni pé wọn gbẹ́kẹ̀ lọ́lọ́wọ́ bá lódodo nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá ni wọ́n ń gbẹ́kẹ̀lé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá ni wọ́n máa pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá ni wọ́n wò pé ń dáàbò àwọn ohun míì wọ́n ti wá gbàgbé pé ìtẹ́ǹsẹ̀ gangan ní kó yín ó ní òjé ayé yín ó lójútùú nínú àwọn àyè tá a ti fẹ́ kéèyàn gbẹ́kẹ̀ lọ́lọ́run kó dúró náà ni ní gbogbo ìgbà tí wọ́n máa ń kí alukurani sí ọ létí àbí kà á yẹ kí ìgbẹ́kẹ̀ ọba rẹ ga púpọ̀ ní gbogbo tí wọ́n máa ń gbọ́ kíkẹ́ gangan fúnra ara rẹ ló ó yẹ kí àgbẹ́kẹ̀lé tó ní nínú Ọlọ́run kó tún máa lékún sí i gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ pé ó ròyìn àwọn olùgbàgbọ́ òdodo fún wa nínú Suratul Anfal ó ní wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun àti pé ní gbogbo ògbà tọ́ba kí àwọn ayé Ọlọ́run bá sí wọn létí tọ́ba kí alukur'ani sí wọn létí ìmánì wọn máa lékún sí i. olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n sì máa gbẹ́kẹ̀lé eléyìí túmọ̀ sí wípé báwo wá lọ́wọ́ ti ṣe dàrú mọ́ wọn lọ́wọ́ ò ń kí alukurani lójoojúmọ́ ó sì abala tó sàlẹ́sà pọ́ọ̀mà tìláwà rẹ̀ lọ́sàn-án àti lóru ètì rí tó tún jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sí Allah ń gbẹ́kẹ̀lé rí tó jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sí Allah ọ̀n fi àkíyèsí tó pọ̀ òní ma kí alukur'an àbí kó tiẹ̀ máa gbọ́ re. àyàfi kí àgbẹ̀kẹ̀lé tó ní sí ọlọ́run ọba wa kó máa lágbára kó máa pọ̀ sí bó tiwantiwa jẹ́ lágbègbè bi tá a wà láyé yìí tó ṣe pé nkí alukur'an sì tara rẹ̀ lékún nínú gbígbẹ́kẹ̀ lọ́lọ́ kí nǹkan ti ṣe yín ni babaláwo àwọn olóògùn náà sì ti

alukurani lẹ ń ké ẹ ń sin pẹrẹ sí pàkọ sí alukurani ló sin pẹrẹ sí ń pàkọ ni oná ló tún sin pẹrẹ sí ń láyà ọba dúró ẹ táwa kálítù ẹ táwa kálítù ẹ sì wípé kìí ṣe dúró nǹkan ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lásán ni o ìmánì lásán ni ọkọ sára mọ́tò rẹ oní waman yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀ lọ́lọ́ Allahu yóò tó ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀ lé Allah Allahu yóò tó tó ń ti pẹ́ nìkan ọ̀bẹ ọ́ pípa ọmọ akọ́rù rẹ̀ báyà sára alé àbí sára amátò àbí sára amáṣíìnì ẹnìkan ọ̀bẹ ọ́ gbogbo orú àwọn àǹkó burúkú táwọn èèyàn ń ṣe ọ́ ìsìláàmù ọ̀bẹ wa ká máa ṣe irú ẹ̀ ọwọ́ àṣírù rẹ̀ abáma wọn mọ́tò lábárí mi ìsàlẹ̀ ibi tí ẹgbẹ́sẹ̀ sí tẹ̀ǹtì tẹ̀ pé kọ́ máa lọ abárí kí ni kùlùtù kan tí wọ́n dì í bẹ̀ eléyìí ṣé wà máa yẹ tọ̀wọ́ kẹ́rọ Allah náà tó lé lẹ́yìn ṣé ọlọ́run náà gbẹ́kẹ̀lé èyí tí wọ́n dì sísàlẹ̀ stẹ́rìn ọmọ yẹn tẹ ọkọ lára láàánú ọ ní ẹ bẹyẹ bá mọ Ọlọ́run kó tún mọ èèyàn náà hmm, ó ní wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh pẹ́ẹ́nìkẹ́ni tó bá bọ́ lọ́wọ́ bá dúró ọlọ́wọ́ bó tó ètì rí ètì rí tó fi jẹ́ pé wọ́n bàbá káfíńtà ó ní wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh wọ́n wá bọ̀ ọ̀rọ̀ kíní kan sínú àmà tó fi ń gbálé wọn lópin ìgbà tí kíní bá wà nù ẹ̀ ẹ̀ ní sílé kàn ó sì ń sọ pé wa man yatawakkal ó wà lára mẹ́ṣíìnì rẹ̀ wa man yatawakkal ala Allahi àmà wọn kọ́ èyí tí wọ́n ti sínú rẹ̀ yìí ń kọ́ wọ́n lè kó tí ó di ọmọ ẹ̀sìsẹ́ nù bẹ́ẹ̀ náà ni wa man yatawakkal ala Allah fa huwa hasbuh ẹ̀yin tẹ́ ń tẹ ẹran èyí tẹ́ dì mọ́bẹ̀ ń dì ń kọ́ ọ̀bẹ ń fi ń gé ẹran sára yé ṣé wa man yatawakkal ala Allah nánu wọ́n sùn ni wọ́n sùn rúgudu sídìí ọ̀bẹ ṣé wa man yatawakkal ala Allah nánu la hawla wala quwwata illa billah. ومن يتوكل على الله Allah حسبه huwa hasbuh bẹ́ẹ̀ ni wọ́n ń wí fún wa láwọn mọ́ṣáláṣí gbogbo èyí tẹ wá dì sínú يتوكل على الله fìlà lé tẹ wí láwàní lè kọ́ ìmáàmù ṣé wa man yatawakkal ala Allah nánu àwọn eléyìí dàbí sọ́jọ́ ọlọ́run tí ó sọ yín tó gbogbo eléyìí ọmọ fi hàn wá pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tiwa yìí ìmánìwọ̀n ẹnu lásán ló wà kò dẹ́kun ولا حول ولا قوة إلا بالله. bákan náà nínú ààyè tá a tún ti máa gbẹ́kẹ̀ lọ́lọ́run gbogbo ààyè la ti gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ṣùgbọ́n nínú àwọn ààyè tó kan pa òun náà ní ìgbà tá a bá fẹ́ àtúnṣe láàrin wa àtẹnìkan ìjà ń bẹ láàrin wa gbogbo apáta ti dẹyẹ síra wọn a sì ti jọ lérí lẹ́ka síra wa ọlọ́run á máa yẹ àtúnṣe wa ọlọ́run ni ẹja gbẹ́kẹ̀lé o ọlọ́ọ̀ni ẹja bá dúró kí àtúnṣe yẹn ó lè bá a ṣe é ṣe kìí ṣe pé àpérò tá a lá fẹ́ ṣe yìí àsọyípọ̀ tá a fẹ́ ṣe yìí àtúnṣe tá a fẹ́ ṣe yìí àwọn aláàlá rẹ̀ yìí wọ́n bá a lọ́wọ́ sí i bí yorùbá ti sọnù torí pọ̀ sẹ́bọ̀ làwọn tala láàlá alẹ̀ yìí à ń sọ̀rọ̀ Allah ọ̀la láàlá alẹ̀ yìí tọ́ wọ́n ti lẹ́ni kiri kan òòdùọ̀ òní jẹ́ káwọn òtúkálá ìrójútu ọ̀rọ̀ yìí ta lóòdùà náà à ń sọ̀rọ̀ Allah olóòdùà ọ̀kan ní Ọ̀rànmíyàn kò ní já fìjà túká la hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ bí mùsùlùmí gbogbo ìgbà tá bá ń wá àtúnṣe a gbọ́dọ̀ fi hàn pa gbẹ́kẹ̀ lódodo kìí ṣe pé ọlá àwọn bàbá mi tí mo tara wọn jáde àwọn bàbá mi ò sétí ìsọkúsọ bastard alọ́nà àwọn ọ̀gbẹ́kẹ̀lé ọlọ́run ní pé àríṣe ti fi gun kìí sọ fún àwọn sọ pé àwọn bàbá mi ò sétí ọlọ́ àwọn ṣéwù mi ò sétí irọ́ lásán kí làwọn ṣéwù yẹn jámá kí làwọn bàbá rẹ̀ ń jámá à ń sọ̀rọ̀ Allah Allahu la gbẹ́kẹ̀lé jama ibi jáde rí pé ìmánì wa ọ̀pọ̀lọpọ̀ imani rọ́ lọ́wọ́ àlọ́dọ̀ àwọn èèyàn láwùjọ wọ́n sì máa sọ èèyàn mọ̀ ẹni ọlọ́run ọlọ́lá àwọn ṣéwù wọn lọ́dọ̀ ọlọ́run ọláwo ni mọ̀ tó wà fún ṣéwù rẹ lọ́dọ̀ ọlọ́run irọ́ lásán ipò owó gan tí ṣéwù yẹn wà báyà ń sì gba àti lóru nínú sàárì kúkú tẹ àtẹ̀ránṣẹ́ sí ọ ni wọ́n ń pọ́n mi lé àbí wọ́n ń pàkọ́ torí di eléyìí ọlọ́run bá gbogbo ó tún sọ nínú suratul Anfal ó ní wa in janahu lis-salmi fajnah laha wa tawakkal 'ala Allah nígbà táwọn ọ̀tá rẹ̀ tí wọ́n bá dẹ̀gbẹ́ sagbọn àtúnṣe pé àtúnṣe làwọn ń wá ìwọ náà dẹ̀gbẹ́ sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run nìkan ọba dúró bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé wàláhì kò sí tó lè ṣeéṣe àfi tọ́lọ́run bàbá ni kò ṣeéṣe torí ẹ̀ ẹni tó bá gbẹ́kẹ̀ lọ́lọ́run àwọn láàmú akíkú oríire bákan náà nínú àwọn ààyè tá a tó ti gbọ́dọ̀ gbẹ́kẹ̀ lọ́lọ́run òun náà ní ìgbà tí àrélù tó bá ń kọlù yàn tí àjálù tó bá ń jálù yàn tí àdánwò tó bá fi ẹ̀dẹ̀ èèyàn ṣe bùjókòó nínú ìgbésí ayé bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lè tọ́ adùn ìgbésí ayé yìí wò kọ́ máa ṣèpalẹ̀ mọ́ kíkorò rẹ̀ ìgbésí ayé yìí kèé dùn lọ títí kèé sì korò lọ títí torí ẹ tó bá ń dùn fún ọ máa ṣe palẹ̀ má de ìgbà tí ò ní dùn tó bá ṣe nǹkan máa ṣe palẹ̀ má de ìgbà tí ó dùn torí rẹ̀ á kì í yọ ẹnikẹ́ni tó bá wà nínú dààmú ẹ má yọ o ẹ má sojú kéré rẹ o torí pé lẹ́yìn wàhálà ìgbádùn ni máa dé o ṣùgbọ́n lẹ́yìn ìgbádùn wàhálà ló súnmọ́ kó dé o torí di eléyìí ẹnikẹ́ni tí àdánwò bá dé bá ní ìgbà tí àdánwò dé bá yẹn kò sí ní tá a lè fi pàdé àdánwò bíi ká gbẹ́kẹ̀ lọ́lọ́ torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ wàláhì ò nídìí kẹ́nìkan kó ṣe wáàsí fún ọ ọmọ ìgbé ọmọ lè tó ṣe ọ èyí tó tún dakùn yọ ju èyí tó ṣe ọ lọ àmì tí ẹ bá gbẹ́kẹ̀ lọ́lọ́ tọ́pọ́ lọ́wọ́ bá dúró ẹ̀rí pé ọmọ lórí ọwọ́ àdánwò tó ṣe yìí kò sẹ́nìkan tá a dánwò èsè ṣùgbọ́n ẹni tó bá ké òní tiẹ̀ hàn oníkálukú wa làdánwò ń ṣe nù gbèsè ayé yìí ọmọ nínú wa ẹni tá a dánwò ń ṣe lára dúkìá rẹ̀ ọmọ nínú wa ẹni tá dánwò ń ṣe lára àlàáfíà rẹ̀ ọmọ nínú wa tó ṣe pé nínú ọmọ nínú aya nínú mọ̀lẹ́bí làdánwò tiẹ̀ ti bá a téèyàn bá gbẹ́kẹ̀ lọ́lọ́ àdánwò yẹn máa ń fúyẹ́ yọ̀ọ́ mọ lórí tó ṣèyàn àmọ́ téèyàn bá kùnà láti gbẹ́kẹ̀ lọ́lọ́ kò sí tàbí ṣùgbọ́n wípé eléyìí tó rí wọn ọmọ ni eléyìí tí ó tẹ̀lé yóò gbòòrò ọlọ́wọ́n bá wa ní kánàbí sallallahu alayhi wa sallam kọ́ máa fi yé wa pé kullan yusibana illa ma kataba Allahu lana huwa mawlana wa ala Allahi falyatawakkalil mu'minun sọ fún wa eré anabi Muhammad sallallahu alayhi pé nǹkan kan ò lè ṣe àwa láburú o àyàfi ntọ́lọ́wọ́n bá kọ pé yóò ṣe wa kò sí ní tí yóò ṣe wa láburú àfi ntọ́lọ́wọ́n bá kọ pé yóò ṣe wa torí ẹnìkan bí ó bá ń halẹ̀ ọ̀njẹ̀nu yà lásán ni mẹ́nìkan bá ń lérí léka ó ń lérí léka lásán ni aláǹgbá lérí jù bẹ́ẹ̀ lọ nǹkan kan ò ní sí ọ láì dá àyàfi ntọ́lọ́wọ́n ti kọ pé yóò ṣe ọ torí ẹ tẹ́mi bá gbẹ́kẹ̀ lọ́lọ́n dáadáa tí wọn náà gbẹ́kẹ̀ lọ́lọ́n dáadáa á ní ìsinmi nù gbèsè àyè wa torí pé wọ́n ti mà gẹ́gẹ́ bó ṣe yé mi náà pé nǹkan kan ò lè ṣe wá láburú àfi tọ́lọ̀mbà kọ tọ́lọ̀mbà kọ yóò ṣẹlẹ̀ èèyàn jẹ́ sábàbí kò jẹ́ sábàbí tọ́lọ̀mbà sì kọ pé aburú ò sí ọ wàláhì kò sáburú tí ò sí ọ torí di eléyìí ọkàn yẹn balẹ̀ tádàwọ̀ bá dé tọ́ gbẹ́kẹ̀ lọ́lọ́ yóò mọ lórí ọ̀wé tó sí ọ ọlọ́wọ́n bó sì bọ́ pẹ̀tù sí yóò fi dùnnú yóò fi rọ́pò ìbànújẹ́ fún ọ torí ẹ̀ ìgbẹ́kẹ̀ lọ́lọ́ ṣe pàtàkì ní ìgbà tí àdánwò dé ẹnìkan kú fún ọ ọwọ́ agbẹ́kẹ̀ lọ́lọ́ wàá rí pé lórí nìkan ọba wa yóò sì tù ọ nú yóò ọ lójú yóò sì dáadáa fi gbẹ̀yìn kú arákùnrin yẹn yẹn tí bá tó para náà ó lè látòrí ọlọ́wọ́ wa ni kò tí ì yà ó ní kú àmọ́ damage ó sì ṣe bí ogún ọdún lórí pọ̀ damage ilaha illallah ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ tó tún fà fúnra rẹ̀ wọ́n mọ̀ wá rùka ìgbà kan wọn kọ́ ọpọlọ tọpọlọ ma ṣe ségesège ńgbọ́ bá yá wọ́n lè lé egun ẹ̀yìn òun ti dá bẹ́ẹ̀ wọ́n lè ní kẹ́ẹ̀bẹ̀ ni o ẹ̀ máa kẹ́ẹ̀bẹ̀ ni o súnjọ́ gbogbo ṣe yí yóò sì máa ń bẹ bí aláìsí náà ni o ṣé èyí tó wá ṣe tẹ́lẹ̀ tó bá ti ṣe sùúrù lórí rẹ̀ ṣé ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ tó kó bára rẹ̀ torí di eléyìí báyìí ó dàbí ẹni tí wọ́n jíwò rẹ̀ ni ó ní wọ́n jí one million lọ́dún ọwọ́ lọ rojọ́ ọlọ́ba babaláwo ó ní kí wọ́n gbà wọn nítòsẹ̀lẹ̀ ni aláàárín òní ń gbé lọ àwọn ni wọ́n ń gbé lọ wọn àlẹ́ bàjẹ́ bá wọn ọ̀dà padà hmm, ọ̀dà padà á ti rí wọn ẹ ṣùgbọ́n èlò ló níwájú one million ni yóò ná lówó díẹ̀ ẹ mú three hundred thousand wá tọ́ ó di one point three so ẹ máa gbé gbogbo akùlùtù kan fún ọ pé sáré sáré sáré odò jẹba lọsọ sí àwọn ẹni tó níwájú wà lẹ́bàá jẹba ìwọ sì gbéra láti bí ó dojúkọ jẹba ta ni àwọn àjàrà wọn lẹ oníjọba ti bọ́ sínú odò jẹba wọn ò ní rí bẹ̀ kọjá. ṣe ẹlikọ́pítà ni wọ́n gbé lọ ní àbí bàálù mi sọsẹ́ ma pé òfò rẹ̀ di púpọ̀ nù ńgbọ́ bá wá dé ó ní à wọn àmọ̀ gbówó ìpadà pé ókè ókè wáyé ń tó ní kí wọ́n ti tayọ rẹ̀ ńgbà tó yẹ kí wọ́n ti kọjá kó tó débẹ̀ ni ọ̀kan tó kù tá a tún ṣe ìyẹn wà á lówó díẹ̀ ìyẹn ọ̀nà lóde ọ̀nà tó bíi seven hundred ẹ pé òfò ń kúkú ṣe gẹ́rẹ́gẹ́ ọba di two million torí pé àwọn one million atúná one million dànù ẹ dákun ẹgbẹ́kẹ̀ lọlọ tọlọ wọn bá bá kọ́ pé bá sì ní rí ẹ̀ ní rí owó tó wá sọnù wa ayé ló ti sọnù gbogbo àwọn yẹn gba rẹ fún ọ wọn tó bá di san padà mọ. torí ẹ bàbá tí ó lè ní ọ dánàdánà ní ọ sọlísọlí ní ọ kò múra sí i èyí tí ó jẹ kọrọ rí ọ ta kọfọ dànù náà lọ lọ lọ lọ ra mọ lọ ra wọlé o. bákan náà nínú àwọn ààyè tá a tún ti gbọ́dọ̀ gbẹ́kẹ̀ lọ́lọ́run ó náà ní ìgbà táwọn ọ̀tá tí wọ́n bá ń dètè tí wọ́n dẹ tàkútì ọ̀ràn fún yàn lóríṣiríṣi tí wọ́n wò kókùbí téèyàn ọgbà lọ ẹgbẹ́kẹ̀ lọ́lọ́run àwọn ti lọ sa oògùn àwọn ti bẹ kínní kan lọ́wọ́ ẹ̀ àwọn ti lọ rèé táwọn rí mọ́lẹ̀ ètò wà ní díàrú ń bẹ́ díàrú àwọn kóná máa irọ́ lásán ẹ̀yẹ gbẹ́kẹ̀ lọ́lọ́ ọlọ́wọ́n bá ní watlu alayhim naba'a Nuhin idh qala liqawmihi ya qawmi in kana kabura alaykum maqami wa tadhkiri bi ayati Allah fa'ala Allahi tawakkaltu. ka á fún wa anabi muhammed sallallahu alayhi wa sallam ìtàn anabi nuhu alayhi salam ní ìgbà tó sọ fáwọn èèyàn rẹ̀ pẹ́yìn èèyàn mi tó bá ṣe pé pípẹ́ tí mo pẹ́ láàrin yín lórí pé mò ń pè yín lọ sí di tọ́lọ́ ríran yín létí pẹ̀lú àwọn ayọ̀ ọlọ́ ó bá jẹ́ pé ó ń kópa lára bá ó ní yín mi ti sú gbogbo ète gbogbo ẹ̀ ní ẹ lọ dájọ́ amẹ́jọ́ yẹ yín o fa ala Allahi tawakkalt ìpè olúwa ẹlẹ́dàá tèmi lèmi bá dúró olúwa ẹlẹ́dàá tèmi lèmi bá dúró àgbékẹ́yìn náà má lọ sògùn yín tẹ̀ ń má lọ lé babaláwo tẹ̀ ń lọ ṣùgbọ́n ta làwa bá dúró Allahu Rabbul Alamin ẹnì kan sì ní bọ́ọ̀lù ń dúró kó kan kọ́rẹ́rù kan dábàá àyàfi tó ọba bọ́ọ̀lù ọba dúró lódodo. torí ibi tó ti rò pé kó wọn dàlú ọ tó ń bá ti dàlú ọ tiẹ gbọ ọnu lọ́lọ́run bá sì dalè lórí ọwọ abá látòrí títí dé kókósẹ̀ kálukú bá sinmi torí pé ète kọrẹ nìkan mú bí e bá ṣe eléte làbá dúpẹ́ fọlọ báyìí ànábì Nuha aleyhi salam ti ṣe sọ bákan náà nínú àwọn ààyè eléyìí tó ti yẹ kí a bá ọlọ́wọ́n bá wa dúró. oní àníkè ìgbà tí wọn bá ti mà lódodo ipe Allahu azza wa jal ọ̀kan ṣoṣo ni kò pé méjì ó yẹ kó wa bá dúró gbàtà àti lẹ́lòmíì tó yàtọ̀ sí kí wọn là ní bá dúró sí kí ẹ bọ́lá wọn bá ti ṣe sọ pé kánàbí sallallahu alayhi wa máa sọ fún wa qul huwa rabbi la ilaha illa hu alayhi tawakkalt wa ilayhi matab sọ́pọ̀ ní olúwa ẹlẹ́dàá mi o sọ́pọ̀ ní olúwa ẹlẹ́dàá mi kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóò nìkan ṣoṣo ó ní mo bá dúró àti pé òun lẹni tí mo ronú pìwàdà lọ sọ́dọ̀ rẹ̀ eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn àyè tá a ti gbọ́dọ̀ gbẹ́kẹ̀ lọ́lọ́ ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó máa gbẹ́kẹ̀ kó sì wá lọ́kàn nínú ẹni tí ṣiṣẹ́ bẹ́ẹ̀ yóò ṣe láǹfààní láyé bí àti lọ́la alqiyam aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. yẹnu kan wá wo sọ́ọ́dì wá wo ẹ́ńjìnì kò ń ní ṣèṣin ṣèṣin ẹ́ńjìnì ní ṣèṣin. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله دجاجه téèyàn bá ń fẹ́ láti jẹni tí ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ rẹ̀ níṣẹ́ lọ́yẹ kéèyàn bọ́ lọ́wọ́n bá dúró nítorí pé ẹnìkan kò ní bọ́ lọ́wọ́n bá dúró kọ́ gbẹ́kẹ̀lé ọlọ́run àyàfi kí ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá wa ó fi hàn wá nínú alukur'an bóun ṣe jẹ́ pé òun nífẹ̀ẹ́ àwọn ẹni tí wọ́n bá gbẹ́kẹ̀ lóhùn wọ́n bá gbẹ́kẹ̀ lóhùn ọlọ́ni fatawakkal ala Allah inna Allaha yuhibbul mutawakkilin bá ọlọ́wọ́n bá dúró torí pé ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àwọn ẹni tó bá gbẹ́kẹ̀lé téèyàn máa sì ń fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ jẹ́ tóun téèyàn máa ń fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ jẹ́ tóun èèyàn gbọ́dọ̀ gbẹ́kẹ̀ lọ́lọ́run ọlọ́ni wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀ lọ́lọ́run ọlọ́run bó tó ọlọ́run tó ní fa tawakkal ala Allah innaka ala al-haqqil mubin gbẹ́kẹ̀ lọ́lọ́run orí òdodo tó hàn lọ wa ìrẹ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọdọwọ mi ọdọwọ rẹ pé kóníkàlùkù wa ká gbìyànjú láti gbẹ́kẹ̀ lọ́lọ́run ẹ jẹ́ àfi gbogbo ń tọ́ba takotọ́ lọ́wọ́n ọba sílẹ̀ torí pé Allah nìkan ló lè ṣe ẹlòmíì ò lè ṣe o nǹkan mi ò lè ṣe ònlọba tó ní tá à ń fẹ́ lọ́dọ̀ kò sí lọ́dọ̀ ẹlòmíì ònlọba tó sì ní tá à fẹ́ ẹlòmíì kọ́ ló ní òun ààbò lọ́dọ̀ kò sí nǹkan míì tó lè dáàbò bò wá yàtọ̀ sí Allah òun ló sì ní ká boni láṣìírí kò sí tó lè boni láṣìírí yàtọ̀ sí Allah. òun ló sì ní lànà kànyà kò sí tó lè lànà kànyà tí ìbá ṣe gbogbo ewu tá a mà àti tá a mà kò sí tó lè sọ́ni tí ìbá ṣe Allah torí ẹ̀ tó bá ti wá yé wa báyìí ẹ jẹ́ ká jáwọ́ nínú gbogbo àpọ̀ntí ká gbéra wa nínú gbogbo aburú àti eléyìí tó ní kálukú wa ibi ti ń ṣe wọn ò ní yé ké fún wa nítorí kẹ́ni tí ó gbọ́ ó lè bá gbọ́ kó lè bá ṣoríire kẹ́ni tí ó sì gbọ́ tí ò ní gbà kó náà ó lè gbọ́ kó má bá gbà kó lè bá sórí ibú nígbà tí ò ní rí àwíjàre kan wí fún ọlọ́run tó bá ti jọ gbé ndal kéyàmà ṣé bá gbọ́ èsì tó fi ṣiṣẹ́ ṣé bí wọ́n gangan náà lọ sọ fún wa kí ló dé tí wọ́n náà fi ṣe wà hù gbogbo eléyìí ní bẹ́ẹ̀ ń jọ gbé ndal kéyàmà kọ́ lọ́wọ́n bá wọn mẹ́jẹ̀ á ṣègbè lọ́jọ́ táwọn kún sóríire. So kọlọmọdà wo sórí ibú lọ́jọ́ táwọn kan wà lìjẹnà Ọlọ́run bá kọ́ má dojú tì wá lọ́jọ́ tí ó sàpọ́nlé àwọn ẹrú ẹ̀ alimam ibn al-qayyim àti alimam Fayruz Abadi Ọlọ́run bá kọ́ pé àwọn méjèèjì wọ́n ní njẹ́ ẹjẹ́ mà ike at-tawakkul ala Allahi ike ká gbẹ́kẹ̀ lọ́lọ́ ìdajì ẹ̀sìn ni ìdajì ẹ̀sìn ni ká gbẹ́kẹ̀ lọ́lọ́ gbogbo ẹni tó bá ti ní ká gbẹ́kẹ̀ lọ́lọ́ ó ti ní ìdajì ẹ̀sìn wọ́n ní ìdajì kejì òun náà ni al-inaba al-inaba kásẹ̀rí padà sọ́dọ̀ ọlọ́run fa inna ad-dina isti'anatun wa ibada wọ́n ní kìí ṣe nǹkan kan là ń pè lẹ́sìn bí ibà ṣe títọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àti jíjọ́sìn fọlọ́run ní ń pè lẹ́sìn gbogbo ìgbà tó bá ti tọrọ ìrànlọ́wọ́ má tọrọ lọ́dọ̀ ẹlòmíà fi lọ́dọ̀ ọlọ́run ìgbà tó bá ti rí pòǹsẹ̀ bẹ́ẹ̀ ó kú oríire ni èèwá ìrànlọ́wọ́ tiẹ̀ lọ́dọ̀ èèyàn á ń bọ̀sibọ́sí kó àmọ́ wa lọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sí Allah tó ti ṣe bẹ́ẹ̀ ó ti ní ìdajì ẹ̀sìn ìdajì kejì náà ni ìbáàdà fọlọ́ téèyàn bá ti ń jọ́sìn fọlọ́ lójú méjèèjì téèyàn máa jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ tá a bá fi ìdajì yìí tá a fi kún ìdajì ẹ̀sìn ti pé lọ́wọ́ rẹ̀ nù wọ́n wá ní ìgbẹ́kẹ̀lé gan-an ni ìtọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ torí ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé kò ní ma àti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì tí ì bá sọlọ ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé wàláhì kò ní wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì tí ì bá sọlọ lódodo táwọn ọba dé ó lè o lọ́wọ́ yàtọ̀ sẹ́ni tó ṣe pé kò gbẹ́kẹ̀ lọ́lọ́ bóore bí ń tí bá tẹ̀ lọ́wọ́ gbọ́ owó èèyàn fún un ó lè má rí sẹ̀mí se má torí gbogbo ìgbà tó bá ti rẹ́ni tó ṣoore fún jìnnìjìnnì ó ti bá a èyí tí máa mú kéèyàn tọrọ ọkú fẹ́ni tó ṣoore fún yàn kó kúkú ká sinmi ha ọwọ́ oore tó ṣe mí ń má ti rí báyìí ẹ̀rú sì bà mí kà tọ́ àmì tó bá gbọ́dọ̀ ọlọ́run ló ti tọrọ ó dájú pé ò ní yẹrú fún un bákan náà wọ́n ní ká ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run hiyẹlẹ ìbáàdà torí ẹnikẹ́ni tó bá ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run lódodo ẹ̀rí pé ń sin lọ́wọ́ ọba lójú méjèèjì nǹkan méjì nù o tó pé tá a bá ti mójútó ẹ̀sìn ó pèsè wa lọ́wọ́ òun náà ni at-tawakkulu wal gbígbẹ́kẹ̀ lọ́lọ́run àti sísìn lọ́wọ́ ọba lónìí kan ọlọ́run kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú àwọn ẹni tí ó ní oore ńlá méjì tí wọ́n gbẹ́kẹ̀ lọ́lọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba tí wọ́n sì máa sìn lójú méjèèjì káwọn arántí pé nínú ìjọsìn tó jẹ́ abala kan nínú abala méjèèjì tẹ̀sìn pín sí òun náà ní ká máa ṣàṣàlátù fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹni tí ọlọ́run fúnra ara rẹ̀ pa ọ́ láṣẹ ká máa ṣe àṣàlátù fún lẹ́yìn tó ti fún wa ní ìrùpọ̀ gangan àtàwọn màlẹ́kọ̀ wọn alápọ̀nlé àwọn náà ń ṣe àṣàlátù fọ́gà wa yìí torí ẹ̀ fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكثرة والملحدين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ألا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مبتلا إلا عافيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا غفرت له برحمتك يا أرحم الراحمين اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله